بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ولما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بعذاب بئيس بما كانوا يفسقون لما سوى ماله خبير إذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة ما يصومهم سوء العذاب ما يصومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعنا في الأرض أمما منهم صالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات وبلوناهم بالحسنات والسيئات لعلهم فخلق من بعدهم خلق وخلف من بعده مخالف ورث الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين ينفقون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين إنا لا نضيع أجر ببابك حفظ لعبيدك مظلم كثير لخطايا جاء يصيادك العفو كثير لخطايا ببابك عبد لعبيدك مظلم كثير الخطايا لا يسألك الأبواب كثير الخطايا ya ya wa wá síwájú ìrọ̀ ọlọ́run. Bìbá bí kà á búrú. Ẹrú kan tọ́jú ẹ̀pẹ̀rẹ̀ òun ni wá. Àwa wá síwájú ẹni tó lè wá sí ìṣọ́lọ́run. Nílé ọba ẹjì ìkámọ́ sí mi bọ́. Àwọn kànlẹ̀kùn rí ọlọ́run, a sì mọ̀ pé ẹni tó bá kànlẹ̀kùn ẹ ó sí fún. Ọlọ́run bá kàlá ìṣẹ́ ìṣẹ́ rẹ̀ wá. Nílé ọba ẹjì ìkámọ́ sí mi bọ́. Gbogbo wa ríra wa mara wa lẹ́sẹ̀sẹ̀ ṣùgbádé òun rẹ̀ ni pé ẹni bá wá wájú ẹ tó tún bá ẹsẹ̀ ọ̀dà dídùn.

fàánzílẹ̀ alẹ́ náà ọlọ́wọ́n ọba wà rọ̀jò rẹ̀ fún wa. fàánzílẹ̀ alẹ́ náà láàbù àyà. ọ̀sẹ̀ náà ni ìjẹ̀ta béèrè òun náà lọ rọ̀jò rẹ̀ fún wa. bó o ṣe ti nínú ọlá rẹ̀ ló ti sàwọn ọ̀tọ̀gbọ́ ẹ̀yìn. aláàbá mi mú dáa àǹdà láti máa ń lọ sọ́wọ́. a ti kàn án nù tàfsírù náà lé bóyá lánàá náà ni irú wọn náà lọ sọ mánà àti sálíwà tó o fi ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn ànábì Mùsá wá sí ìdẹ̀kùn fáwọn náà. Báyọ̀sí ni àlẹ́ náà lè fún àyà máa ò ní bọ́dì nìyí. Àlàkọ́ mi Mùsá àǹdàlá ni màá wá sálíwà. adúgbòlọ́dọ̀ ọlọ́run látara àjókòó àlùbáríkà yìí. èyí tí à ń sọ ọlọ́run jẹ́ kó máa ti wá láǹfààní. ibi tí a ti sinmi lánàá àti wá àdínkù kí a sọ làkọ́síwájú ẹ̀dá. ọ̀pọ̀lọpọ̀ wàhálà ìjìnlẹ̀ sọ̀rọ̀ mi náà ti dà á sàlẹ̀ kọ́ ìyá àtàtà àlìmọ́. àlẹ́ ká ní àkàlà sí nàbí. Muhammadu. Èjì ọlọ́run, ọlà ọlọ́run. Àtìkùkù ẹ̀kọ́ máa bá aṣíwájú ẹ̀dá. Bí èèyàn bá ń wá àṣeyọrí, àṣàlátù náà ni ó tó ń máa torí pé èèyàn bá ti fìfẹ́ hàn sí ẹni tá a fẹ́ ìwọ a sì lè rí mọ́ àsàlátù náà láti máa fìfẹ́ hàn àti tẹ̀lé ohun tó mú wá wọ́n yẹn bá ti ń ṣe òun náà ti di olólùjọ ọlọ́run ọlọ́run mẹ́sàn-án láìpẹ́ ní lẹ́kùn òkè àti ìjọba sọ́jọ́ ẹ̀dá ibi àti sinmi ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tí ànábì Mùsá. tá a ti wà ń bẹ̀ afẹ́ lè tó bẹ̀rẹ̀ tàbísírù ọdún yìí láti wà ń bẹ̀ àti ìjáde fún bẹ̀ náà. ọlọ́run ní ìwà ìdíkọ̀ làwọn máa tún mi ní wọ́n. àwọn kan tọ́lọ́hún ní wọ́n má ṣe fún má dẹ̀dẹ̀ wọ́n má ni wọ́n ṣe àwọn kan ò ṣe wọ́n kóra ró ṣùgbọ́n wọn ò kí àwọn tí ń ṣe nílọ̀ àwọn kan ò ṣe tọ́lọ́hún ní wọ́n má ṣe wọ́n tún wá ń kí àwọn tí wọ́n ṣe tọ́lọ́hún ní wọ́n má ṣe nílọ̀ àwọn tí wọ́n wọn lọ ni wọ́n ń sí àwọn tí ń kí ẹni àwọn tí ń ṣe tọ́lọ̀ ní wọ́n má ṣe nílọ̀ àwọn tí ò tí wọ́n lọ tí wọ́n ṣe tọ́lọ̀ ní wọ́n má ṣe ní wọ́n bá wọn tí wọ́n ń ṣèkìlọ̀ wí. wípé lè máa ta ìgbìmọ̀ èwo ni ti wá àti tẹ́ǹsì báwọn èèyàn kan pé wọ́n má dèbì tọ́lọ̀ ní wọ́n má débẹ̀. ọlọ́run mọ̀ ní kò máa wọ́n máa sì máa dá bá ń láwọn tó jẹ́ pé ọlọ́run ní rọ̀ di ojú olórí wọn yìí ìparun ọlọ́run ọba rẹ̀ lórí wọn yìí ìyà tó le koko kò rèé. Kọ́ọ̀lù máa tún àtọ́ni ilá rọ́bìkùn wà láàlàhùn yàtàkù. Àwọn oníwàásí náà wá dáhùn, pé wàásí wá dáhùn sí màá bèèrè àtúnni ilá rọ́bìkùn. Àwọn fìràwò sọ́dọ̀ ọlọ́run ní pé ń bẹ̀rẹ̀ wọn tí wọ́n lọ lọ́nà kí ló dé tẹ̀ ìgbà lọ́mú ìlọ́jọ́wọ́ ọmọ àti wá àdìjì wa àti wípé nìkan ò lè pẹ́ nìkan ò lè padà ń bi tí ọ̀gá tí ọ̀gá sì kú. a sì máa ti wá àdìgbò náà ni wàhálà àlà òun yà sàkó. àlà òun yà sàkó. bóyá wọn ó sì báyọ ọlọ́run tí wọ́n tẹ̀lé ti àfihàn láàrin sísìn. bàbá máa nà tó máa tó kírun nìyí ọlọ́run nígbà tí wọ́n gbàgbé tí wọ́n fi ṣèkìlọ̀ fún tí wọ́n fi ṣe wá àtúntò wọn. ìkàkàn ọlọ́run ti parẹ́ bẹ̀rù nígbà wọn gbàgbé nígbà àfẹránṣẹ́ sí wọn àwọn aráyà sí wọn àpá wọn rùn ṣùgbọ́n nígbà ìyá dé ń jọ́nà ọlọ́run ní àǹjá yóò náà lábí náà yá náà ò náà ní sùn nínú gbogbo ìran mẹ́tẹ̀ẹ̀ta ìran kanìkan lọ́la ìlà àjẹkípa ló dé bá òun làwọn tí wọ́n ń kí àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lọ àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àtàwọn tí ò ṣe tí wọn ò kì wọ́n lọ gbogbo wọn lọ́pàá èyí ò tún jíwèé oore tí ń bẹ níbi ìmọ̀ fi dáadáa kọ́ ni àfìsí lọ́wọ́ ìdá láti sọ pé rú ẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣáájú bọ́lọ́ nílùú yìí náà ọlọ́run lára sẹ́bílé àwọn èèyàn kan mí káwọ́mì dáúdà aláàdìsáàmì asẹ́bílé lórí ahá ànábì dáwù. Kánù láyà kàná hàn àmì sùn. Àlè mú kárì. Àlè mú kárì. Fàlù. Fàlù. Wọ́n yé kí àwọn tí wọ́n bá ń ṣe ìwé náà lè léyìn náà ọlọ́lọ́wọ́ fi ya sọta ta ọrụ ọ̀rọ̀ méjèèjì mọ́ oníbàlà máa ń nà súnmọ́ máa dúkìá rúbì yìí àtijọ́ kọ pẹ́ ojú ẹ̀sẹ̀ kọ́ lọ́ọ́ máa mú yàn kì í ṣùgbọ́n máa fi ilẹ̀ ọ̀rọ̀ gbogbo àti kò rí a bọ́ ọ bá pọ́fẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn èèyàn torójú àwọn èèyàn ní òtú ọ tó ń wò pé ọ̀pá fẹ́ tiẹ̀ ó lè pápẹ́ẹ̀tì lọ́dọ̀ ọlọ́run ó rí ọ kọ̀rọ̀kọ̀rọ̀ tó ń tọ́ táwọn èèyàn fi rí ọ wọ́n ò ṣe bí òun rìnrìn bí àwọn tó pamọ́ fún náà lè yàn ọ̀pọ̀lọpọ̀ fọlọ́hùn bí ọ̀bá wá sí ìfẹ́ epo ti gba ẹ̀wọ̀n káràn láti rí wọn tún fẹ́ tún àwọn òkú. ìwọ́n sì rò pé perfect ni pé tí ń fi àbọ̀ àwo èbó jáde hmm. ó ọ̀fọ́ mọ́ ọ lọ tí ó bá fọ́ ló rọ̀ yóò sẹ́ni. ọ ó ń rí à ó ní gbogbo ṣe. ọba máa rọra ṣe sùúrù pẹ̀lú ẹ yóò a sì tún bẹ́ẹ̀ lè pẹ́rú oúnjẹ gan lé ọlọ́run òdì ní ọ̀kan ẹni ó tọ́ sí ilé ọ̀gá lónìfẹ̀ẹ́ bẹ́yà yóò lè pò mẹ́ torí ìtẹ́sí lílo òtún yóò rò pé òun máa òun máa pè òun bá máa tóun ṣe ń tóun alámàlúgbà mú òun ọ̀gọ̀ pàfẹ́tì ni níjọ́ tí wọ́n gan máa ní bá fi ọ́ lọ́dọ̀ ìyàwó ìyàwó ọmọ kan pàfẹ́tì wọ́n bá gba ṣòkòtò ń bí ẹ ṣàkóbá tàbí olórí wọ́n máa rẹsẹ̀ lọ àwọn ọmọ wẹ́lú mi dé wájú ìyàwó ẹ̀ láì fọ́ kan tí mo rí ní o ẹ̀rá ní àwọn gbọ́dọ̀ àbálágbájá ẹ̀ ọ̀rọ̀ nílé sọ ó ti kọjá ọ̀rọ̀ ìgbà tó dé sọ náà nígbà tí wọ́n fẹjọ́ ẹ̀sùn ní pé mi mi ẹ̀kọ́ máa ṣe ń jò ó wọ́n pọ̀ wá bá ọ̀parí ọmọ ọlọ́lágbòsí lára ni tí èyí bá mú àbọ̀ ebi ilé ọkùnrin tí àwọn ẹ̀rẹ́ pèsè adájú wa ó mọ̀ rú gbámú tó ní wọ́n di ọwọ́ ẹ̀. onu ọ̀rọ̀ ọjà kan pé ẹ̀ka tó lóun tó wọn jà lè rè ah ó má lọ bá mi sí wọn. ọwọ́ lọ́jà kọ̀kọ́ ó ti máa jàdẹ́lẹ̀ tí ó wọ ọ̀nà pé kó o fi lẹ̀ nígbà orí máa ọ̀fẹ́ sọ ti sẹ́. náà wàá ọ láti fi ọ ọlọ́run ní bọ́lá máa ń sùn máa bò kìrú bì náà ọlọ́run nígbà tí wọ́n gbàgbé ń tá a fi ṣèkìlọ̀ fún wa wọ́n ti gbàgbéra nígbà èèyàn bá gbàgbéra sọ lọ́lọ́run mọ́ mu tí ó ti dùn mọ́ gbà lọ́lọ́run wà kì mú ẹ̀bá ní tó ọ̀nà sùn wọ́n ti gbàgbé ní kí á lọ ẹsẹ̀ yìí ìrọ̀lẹ́ ìpínlẹ̀ ìtàgùn ní tó lé ń bẹ̀. ọlọ́run nígbà ń gbàgbéra àwa gbà wọn mú. ọlọ́run sọ ń bẹ̀ wọ́n ìjásùn ní làhásìtì nù sálùkùránù ọlọ́run mú wá pẹ̀lú ìjásùn ní ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ń bẹ tó yẹ ogun ọlọ́run ọ̀rọ̀ agé máa ń wà ìjásùn ní làhásìtì agé bá ẹbẹ́ náà máa wí pátára lé ẹni bá ń jẹ kòkòrò burú lẹ́yìn ọ̀bá dalẹ́kun níjọ ẹ̀rẹ̀ burú ẹ̀ bá ń lé òòrùn lóorun wọ́n ní ẹ̀bá ti rárá tí wọ́n ti kòkòrò ń jẹ yìí wọ́n o wọ́n jẹ mọ́ o burú nígbà àpọ̀ ẹ̀ bá dé bá ń wu jí ilẹ̀ ni. ọlọ́run ní ánjá iná ládínà ọ̀nà ní sùúrì ala gbogbo àwọn tí yàrá ọ̀nà ní sùúrì tí wọ́n ń kí àwọn èèyàn lọ aburú pé wọ́n má sa aburú mọ́. Àwọn ọmọkùnrin ńlá ní ìlànà làwọn ọjọ́ lẹ́kẹ́ ní bí sín yàrá wa ṣì ọlọ́ọ̀la fi bá wọn mú. Ìyà ìyà tó níyà gan mọ̀ pé òun jìyà tóun gan mọ̀ tóun gbó ṣètú ààrẹ. ẹgbẹ́ àwọn ìdí àgbẹ̀ tó fọ́ ọmọ pé àà ah, ah. ìyá wọn kúrò gbọ́dọ̀ máa sọ fáwọn èèyàn pé tó ọba wà mẹ́ lónìí ah, wọn bọ́ kánú ìgbà yọ ọba sóyà ni wọ́n pẹ́ni kẹ́jọ́ pé òun ìyá akínbó ni ìyá ti jẹun ta lọ́nà o ẹni tó bá dáná ìwò yọ dáadáa yọ jẹ dáadáa bí àbá tó yà oníkan fúnra ẹni wọn máa fẹnu ọlọ́run irú ẹ̀ la fi jà àwọn èèyàn yìí ìmọ̀ọ́ká ló yẹ sùkú ọlọ́run láwọ ọlọ́run àwa àgbèrò ìyà fún àdáyé nítorí ká lè jẹ́ yíyà mọ́já kó àlù lọ́rùn bí àdáyé. ọlọ́run ní kí lòun fẹ́ fi kó wọ́n jẹ yíyà sí ṣé lòun ó fi dá sánmọ̀ ni àbí lòun èdálẹ̀ àbí lòun ó fi máa jọ́ lọ́hùn nítorí pé òun jẹ yíyà ọlọ́lọ́wọ́ òní tó wọ́n fi kó wọn jẹ yíyàwó òní tó wọ́n fi ṣe ń ṣàkántó wà àmà ẹ bá ti ń dúpẹ́ tẹ́ ẹ ti gbà mí gbọ́ ògbó tí mo ní ẹ máa ṣe. ọ̀gá mẹ́lá ọ̀sà kẹrọ ní àyùmá. ṣùgbọ́n gbẹ bá gbẹrù dọrí náà nìyá òde wàyí ń dí tún ùdìnà ẹ bá ti gbé tiyín dé èdè ọlọ́run ó sì gbé tèmi dé kí lọ́mọ èèyàn ó gbé dé àìgbọ́n náà ẹ̀ṣẹ̀ ìṣèkèfèrí sọlọ́run ọlọ́run náà sì ní wújí náà tọ̀dọ̀ tèmi náà mẹ́mẹ́ tí mú wá kí ni ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyà ọlọ́run náà jẹ́ wọ́n yàbí máa ń kánú yàtúkù òkì ìjẹsẹ̀ lọ́fàá wọn ọba ṣe kò kí ìsáwọ̀ ọlọ́run àlejò wọn yà fọlọ́mọ àtàwọn. fọlọ́mọ àtọ̀ ọ̀hánmá lùwánù. ọlọ́run wa fẹ́ fi irú ìyàtọ̀ jẹ wọ́n ó fẹ́ fi hàn wá ọlọ́ni gbà ń bẹ̀rù gan rí wọ́n ṣe gbéraga kó o níbi ń tá a ní kí wọ́n má ṣe ni wọ́n ṣe. ọlọ́ni ta paláṣẹ fún anígbẹ́ ẹ̀dọ̀mọ́. ìdọ̀bọ tá a fi jẹ́ pẹrẹ wọ́n ni ó. táwọn èèyàn gan tó mọ̀ pé àwọn làwọn kan àwọn ara tí wọ́n fi haram ọ̀bọ jíjẹ lọ ọmọ máa jọ̀bọ tọ́lá wà nínú gbà pé àwọn èèyàn ẹni ẹ̀ máa wò rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀dàṣà ọ̀dẹ̀. ọlọ́run nígbà tí wọ́n yarí gbogbo tá a ní kí wọ́n ṣe tẹ́láwò ní ṣe ọlọ́run lọ́dà òlìnà làwọn ń kú ní kìrọ́dà tán lọ́ọ́ ní ká ẹ̀dọ̀ bọ̀ ẹ̀sùn yìí náà bọ́ tó yẹ pẹ́rẹ́ má fi di gbórí má fi di lọ́lẹ̀ kiri lọ́ọ́ ní ni wọ́n tà ní lọ́ọ́ sànù wa ó sọ́ọ́ dàdàkúdà ó ó sì dáwà yìí àdúgbò wo gbọ́n tí ń bẹ́ gàá síbi dàdàkúdà lọ́mọdé ọ̀sọ́sẹ́ ọ̀ lọ àwọn tí wọ́n ti wà nípò àdánwò ṣe ń dín bẹ lọ́dọ̀ wọn ò dùn mọ́ wọn lágbára ní ọ̀pọ̀ ìbá wọn yí padà sí dáadáa ọlọ́run bá ní yí padà sí dáadáa fún ọ. ìtẹ̀sùn bí àná. fara ẹni tó wà fún àdánwò má fi ṣe ẹ̀yẹ́ o. ẹni tí ń bẹ lọ́dọ̀ ọtí òjìnà tí wọ̀ náà lè mú a ebi tí ń sàwọn náà ọba wọn náà ní ọba wọn lábàádì ní kò sí ńtọ́lọ́ lè mú a ọlọ́run mọ́ burú wa fà gbogbo tí bẹ lọ́dọ̀ láti ṣàyípadà sí dùn ló sì tí ó dùn má láti tóbi ọlọ́run. alábìnrin látọ́sọ̀ àrùn ṣàmá tàtàlẹ́ àríkà. ó ní ọmọ fi ẹ̀fílẹ̀ àti rúdọ̀fì náà. ó ní ọmọ ṣàfihàn ṣàmá tàtàlẹ́ àríkà. wọ́n fi yẹ̀yẹ́ ọmọ ìyá rẹ̀ mọ́jọ́ jáde lẹ́nu ẹ̀ wọ́n ti yẹ̀yẹ́ ọmọ ìyá o torí pé àṣà ń yọ àfihàwó lọ nítọ́ba tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọn ọlọ́run lè rà láàfíà dé fún wọ́n sùn rà láàfíà ẹ̀yẹ́ bùtàlì èyí tó wọ́n náà wà dẹ wọ́n wà wà ń pò tiẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ kí ni ò lè ṣe yìí. ọlọ́la ni wọ́n di kí ládàtà náà ká sí yìí nà àwọn tí ọlọ́run ń sọdà bẹ́ẹ̀ àwọn mọ̀mùsúwà àwọn táwọn náà èé tí wọn ò kí wọn èèyàn wọn lọ àná ara wọn. nítì torí sùkúùtù àní náàyì àyìlè yanu kìyàn ń lọ̀gàn àbòsí ni. Ah, òun lànàbì fi ní èyí tó lóore nínú jihad tí èèyàn ṣe láyé òun ni kálímọ́tòlá hákì nígbà sọ̀lẹ̀tọ́ níjà yìí. kó o lè sòótọ́ lọ́dọ̀ olójú oró ń jàǹbá kódà kọjọba ọ̀gá jihad nù. alábòsí lẹni tó bá rí tó yóò kìyàn lọ tí ọ̀dà kẹ́kọ̀ọ́ náà ń bò mí ànábì ni àsákìtù wà nílẹ̀ hákì àkàrà. ó ní gbogbo ẹni tó rí tó yọ sọ̀rọ̀ sí tí sọ̀rọ̀ ayaya ni ni tó tó wá yaya tí ò lè burú tó ní tẹ́lẹ̀ ó tó wá ya ayaya nú àwọn yóò burú ànábì ní ní ìbálà yìí èyí tí wọ́n bá ṣe lọ náà wọ́n máa bá lọ. ọlọ́run ní káwọn náà parí mọ́ wọn la. èyí òun fi ń yé wa wípé ká gbìyànjú. gbogbo ntọba tó bá yẹ ká máa ṣàtúnṣe ẹ̀ ká máa túnṣe. nínú àdìsí kan tí wọ́n gbà wá wọ́n Musa sọ pé ọba mi ajidu ummatan anajilu òun fi kulubihim mo mà bájọ kan pàdé sọjẹ́ pé gbogbo òwe tá a wa inú wọn lọ́wọ́ wọ́n sọ fún wa pé ọlọ́run sọ fún wa pé tíníkà ummatun takunu ba'daka àjọ tí ń bọ̀ lẹ́yìn ẹnu ummatu ahmad ìjọ anab muhammad onírè ọba mi ajitu umatan pé mo tún lè ríjọ kan yóò tọ́wọ́nà àwòyúsọ lúnà nà hamsa tí wọ́n lè máa kírun wákàtí márùn-ún lójoojúmọ́ takunu kàfàrà tìlímà bẹ̀yìn nàbúnà. tí ma máa hada ẹ̀ṣẹ̀ wọn ọlọrun tó sọ fún wa pé inú oore tọ́lọ́run ti wá nu o takunu bàdákà ọmọtùmọ̀ ahmed àwọn kóòdù tí wọ́n máa ṣe àwọn níjọ ànábì ó ní sótún lè wà yóò tún nà sọ̀dàkáàtì àmúwálìhìm tó ń bà torí jí òfin fàyà tí máa ná. nínú tá a fún wọn ṣe sádàkà ọlọ́run ni yọ wà àwọn ọjọ́ òun ó dè lẹ́yìn ẹ̀ ahmadu ni. anabi musa náà bá mi ò yá rọ́bì jìálì ní minimu mati ahmad ó ṣe sèmi náà lọ́kàn nù ọlọ́run wá sọ. So, àyà kan kalẹ̀ àyà tó lè ìyọnu fún Musa náà ọlọ́lọ́run fi ní wàmí káwọ́mì Musa ó máa tó wọn yá adó nàbìlà kè wàbí yíyá àdìrò ó ti ṣáájú ètí sàkíyàn. ọlọ́run wá ń fún wa. وإذ تأذن رَبُّكَ ليبعثن عليهم إلى يوم الْقِيَامَةِ من يصوم rárá rárá mú bí àyà méjì ká tó fi padà síbẹ̀ lọ́la ọlọ́ sá àjọlá lọ. inna rabbaka lasari'ul iqabi wa innahu laghafurur rahim. ọlọ́run ní wa idh ta'azzana rabbuka ìdá ànábì ọ̀rọ̀ tí ń bọ̀ náà ni pé bí wọ́n léèrè ìgbó láyọ̀ ń dá fún wọn tá a fún wọn wípé láyàbọ̀ asánà alẹ́ èèyàn ìlà àyàwó mẹ́lẹ̀kìyà wípé á gbé dìde fún wọn títí dijọ́ àlèkìyàmà káṣí lọ lógèrè. máa yà súnmù ń sùn àlàzáàbì àwọn tí wọ́n máa fi rùn wọ́n mú. ìyá burúkú tí ọmọ jẹ wọn yà burú orí pé iná rọ bá kálásárì ìwòlè kan bí wà iná làlámú dájúdájú ọlọ́wọ́n ọba rẹ sàrí ìwòlè bí ọba tó yára ní ìjẹni níyà tó sì já láforíjì oníkẹ́ ọkọ̀tọ́ la fìlà árídìhùn màmá ọlọ́ọ̀lá kún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì sí níjọ níjọ ọ sọ́ọ̀lì wùn ọ̀nbẹ́nu wọn àwọn awure wọn nínú òkú nàdá àlìkà ó sì ń bẹ́nu wọn àwọn tí ò ṣètò wọn. wọ́n bá láwo náà ń hùn bílẹ̀ àṣánà àti wàṣẹ́yí àti làálà wọn. wọ́n bá láwo náà ń hùn bílẹ̀ àti àti ọlọ́ọ̀lá àfi dáadáa ibi dánwọ́ wò afaburú àfi sàdánwò fún wa kó o lè padà níbi tí ọ̀dà náà ni ọlọ́mọsálá ju ọ̀la lọ ó dé ti wọlé nù èyí tá a gbọ́ ọlọ́jọ́ sí aláǹfààní àwa tá a wí jó wúlò fáwa náà adúpẹ́ arójú àárá wí àròjú ara àyè gbọ́ tó ní. lè rojú kara àyè witola.